السلام عليكم ورحمة الله وبركاته صيام رمضان ولا قسنو kama tètè sínú ní kété tóòrùn bá ti wọ̀ okù kásá kéèsì oúnjẹ tá a fẹ́ jẹ ní sáàrì àbí nígbà tá a fẹ́ sínú tó ń jẹ ibà gbóná anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa láti máa fẹ́ oúnjẹ tó gbóná látẹ́gùn pẹ̀lẹ́nu wa nínú kata anabi kọ̀ fún wa nìyẹn ẹ gbọ́dọ̀ máa fẹnu yín fẹ́ oúnjẹ tó gbóná tó bá jẹ́ pé oúnjẹ bá gbóná tó sì máa pé kò lè rọ̀ ọ́ lọ́rùn láti jẹ ní gbígbóná ìsìláàmù fẹ́ kó ṣe sùúrù fún títí tí ó fi tutù àìwá kò lè ṣe sùúrù kò sí nǹkan tó burú kó wá bẹ̀bẹ̀ kó fa bẹ̀bẹ̀ fẹ́ tó ń jẹ yóò fi tutù ṣùgbọ́n ò gbọ́dọ̀ fẹ́nu rẹ fẹ́ bẹ́ẹ̀ nǹkan jíjẹ ni tàbí nǹkan mímu bíi tíì tàbí tó jọ bẹ́ẹ̀ kó o gbọ́dọ̀ fẹ́nu fẹ́ ṣùgbọ́n kò ta kò fin ṣẹ̀ríyà kó fa bẹ̀bẹ̀ fẹ́ nígbà tá a bá fẹ́ sínú a rí i pé tí ọmọ wù á jẹ jù òun náà nìkan tó bá tutù níjọ́ máa wọ amójú òun náà nìkan tó bá tutù àwọn oníwádìí nípa ètò àlàáfíà ọmọnìyàn ẹja àwọn dókítà ìwádìí ìjìnlẹ̀ fi hàn wípé ó dáa púpọ̀ lẹ́ni tó bá ń ṣe sùyàm kó má fi nǹkan tútù sínú èèyàn gbọ́dọ̀ fi nǹkan tó tútù sínú ó léwu púpọ̀ fún àlàáfíà ó máa ń kó bá àlàáfíà èèyàn débi pé ọ̀pọ̀lọpọ̀ ṣíṣe bẹ́ẹ̀ lè hàn wọ́n lè mà torí ẹ̀ tó bá ṣe é ṣe ká jìnnà sí omi tútù lásìkò ìgbà tá à ń sinu tàbá lè rómi tó lọ́wọ́rọ́ tó jẹ́ pé ńlá mu dípò ká mu omi tútù yóò ti dáa púpọ̀ jù. ìwọ́n ti rí bá ti sùnyàmù lásán nínú gbogbo ìgbésí ayé wa wọ́n ní ká jìnnà sí mímáa mú nǹkan tó tutù nítorí pé máa ń fa àkóbá fún àlàáfíà èèyàn ó máa ń mú káwọn kankan nínú èèyàn kọ́ mọ̀ ṣiṣẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ má lálàáfíà wọn má bàa di fíafíà nǹkan tí ń wù wáyìn tó ṣe pé ọ̀nà fún wa ń ṣe tòlótòló fún pé dàálù dàálù àfi ká sọ́ra fún torí ká láfíà wa kó lè bàa tọ́jọ́ olú ẹlẹ́dàá kó fà láfíà tó gbogbo wa àárẹ̀ ó kéré ní àbó tóbi olúwa má fi ṣàdánwò fún wa àwọn ẹni tádàá olú rẹ ti bá abẹ́ Allah kọ́dà kókó fún wa lálàáfíà. الوالدة وقصة من قبوة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أن أستغفرك وأطوري عليه الصلاة Bẹ́ẹ̀ni ẹni tí ó bá ti dà ti nígbà tí ó fẹ́ sùn lálẹ́ yìí sáré pé nígbà tí ó jí sáàrì ló tó rántí pé òun àdáníyà ó dáníyà lẹ́ẹ̀kan náà pípọ̀ ń dáníyà láti ṣe sùyàmù tòní tóró ti dòní ó ń dáníyà láti ṣe sùyàmù tòní olùwàkọ́gbà lẹ́sìn lọ́dọ̀ òun. bẹ́ẹ̀ náà ni tá a bá fẹ́ jẹ sàárì yẹn ó dá a ká tún pé ìwọ olúwa ẹlẹ́dàá mi mo fẹ́ jẹ sàárì yìí láti fi jọ́sìn fún wa Allah èèyàn tún gba aládé lẹ́yìn lọ́tọ̀ olùwàkọ́kọ́ àmàṣe.